ìdí ìgbàdí ni wọ́n pọ̀ ìjà láàrin ọ̀sọ̀ gbé nílé bàbá. Gbàgbé ni láàfin ní ọmọ yìí yọ ọmọ lérè. Orí mi náà ní ogún ti hàn pé kù lẹ́nu. Ìmọ̀ dúró bọ́ nílò kánò kò lè ní ìmọ̀ gbọ́ ọmọ pọ̀ lẹ́yìn ìmọ̀ta. Ọmọ náà gbé ìdẹ́lẹ̀ yìí kí n tó dẹ̀ ní àgbẹ̀wò kan. Èmi làrá o ọlọ́dọ́ àlè èmi lẹ́yìn ẹyẹ méjì kì í dáwọ́ oko ní fojú ẹ̀rọ ẹ̀gbọ́n mi lẹ́ẹ̀kan òbí dúdú gbogbo ọmọ lẹ́yìn ní pupa. sọ gbé ilé bàbá gbégbá kárí ọ̀gá olùkọ́ ọlọ́fà ọ̀lẹ́kọ̀ níta kan. lọ́dọ̀ wọn tó kò ní wá gbọ́dọ̀ láàyàn sọ lé bàbá. kẹ̀kẹ́ àlùmọ́ mi náà lọ. ọ̀pọ̀ kàlẹ́ ìwà àbára ọkà àbára màtàmátà. ìfẹ́ tí mo mi. èèkùn pélé wọ́n lé mi ò gbọ́dọ̀ pé tọ́yìn ló kọ ilé ọmọ pé tọ́yìn ìyá ewu. èmi ò mọ̀ ọ́. èmi ò mọ̀ pé tọ́yìn ìyá ọ̀gá jẹ́. Báwo dùn ẹnu mi bí báyẹn kò lè máa bí lé tẹ̀lé ọ̀hún ẹ̀yán tó bá ti ìgbà yìí máa bá bọ́lọ́pọ̀ látílẹ̀ oko ti látọ́ di bàbá wọn rò bẹ́ẹ̀. ọmọ ọdún mi kókó jẹ́ kí n tẹ̀rọ òkú bá sọ pé kò gbólú lọ.

àná lọ ní tàbí àkùrẹ́ lábọ̀ ọmọ ọmọ ọdẹ wọlé mi ìgbàlẹ̀ o. bóyá mọ̀jọ́ ní sàkí mọ̀jọ́ lágbo àrẹ mọ̀jọ́ ní sàkí mọ̀jọ́ lágbo àrẹ mo tún bá wọn làjà ṣẹ́ mo lọ bá wọn jó. mọ̀jọ́ ní sàkí mọ̀jọ́ lágbo àrẹ mọ̀jọ́ ní sàkí mọ̀jọ́ lágbo àrẹ mo tún bá wọn. Hey! amẹ́kúndóná bíi táfàjídógún olùwọ̀lúwọ̀lú gbọ́gbọ̀n rẹ̀ lẹ́yìn òní. àtúntò sọ́bẹ̀rẹ̀ àlàáfíà rẹ̀. bẹ́ẹ̀. olùbí tó ń bọ̀ lọ́wọ́ àwọn òbí. àtẹ́kọ̀ọ́sọ ọ̀yọ́ wà gbẹ̀rẹ̀. òní àyè lálùgbẹ́jẹ́ ẹ̀ má lùgbẹ́lù àyè pàgídà ságídé kan tó ti wà wá. àgbà yìí máa gúgùn wájú àgbà yìí máa gúgùn lẹ́yìn lẹ́nu mi. Bàbá yóò máa bọ̀ lọ́kọ̀ ní owó lọ́wọ́. Ó máa gbọ́dọ̀ rẹ̀ mú kiri jòjò kiri jòjò kiri. Ìró kọ́kọ́ sẹ̀dẹ̀dẹ̀ lọ́yọ̀. Ọmọ dúdú àjẹjẹ bí ó jẹ́ kí olúwàgbẹ̀rẹ̀ ìgbẹ́ mú wáyé. Ọlọ́jẹ̀ máa gbọ́dọ̀ jù lẹ́nu kiri bí bá yẹ ká bí o. Àyànjọ́ ọmọ fásitì àjọ ti. Oh méjì lọ́dọ̀. ọlọ́dẹ o ìdògùn náà lórí ọlọ́dẹ jẹ ọlọ́dẹ jẹ ìwọ òde jùlọ lórí ẹ bá mi gbà èmi ò kú ní bàbá mi gbé. Lára lára bẹ̀rẹ̀ mọ̀ kúkú wọ́n ẹ̀ fún wa o. ìyàgò náà tó wá. orin náà ti di ìwé ìdọ̀tàbọ̀ náà wọ̀ ìjọba. ọlọ́dẹ o kọ́ wọn lájọ lọ́wọ́ wọn ò lọ́dọ̀. láti sọ pé ọ àbọ̀ máa bọ̀ olórí àdé o olórí àdé o. olórí àdé o. olórí àdé o. olórí àdé o. ìyàwó wọn àti ìlọ

ìdànà wọn òògùn ni wọ́n gbé kojú àgbáyé màgúgù wájú àgbáyé màgúgù lẹ́yìn. ẹ̀rọ lọ́jẹ́ ti gbé nínú ìdèmí ìwọ̀pọ̀ jẹ́ ti gbé nínú ẹgbẹ̀fà. àmọ́ bíbí ọlọ́jẹ́ kọ́ ó ti gbé nínú ẹgbẹ̀dínlógún àwọn yóò bọ̀ yóò bọ̀ tó rẹ̀ wà kalẹ̀. ikú dàgbọ́ wọ́n rọ́pẹ́ lòkùn ọmọ kì í ṣubú jọjọ lọ. Ah, ah, the party that's not enough. kí lèèyàn sọ̀tọ̀ kò lè fẹ́ lè fẹ́ ẹ̀. 何